àwọn sàhábà nàbì àwọn tàbíùn àwọn tàbíùn tàbíìn sàbẹ̀lọ́ ọba kò fi kẹ́yìn kárí wọn kárí gbogbo àwọn tí bá ń tọ́ ìlànà nàbì sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ ìgbéǹde àkèyàmà gbàwàtí à ń gbọ́ra wa kíra pẹ̀lú gbọ́dọ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ترى فتح المجيد شرح كتاب التوحيد nínú báàbù tí a wà òun náà ni man atọ́ al-ulama wal-umara bi tahrimi ma ahalla Allah aw tahlili ma harrama Allah faqad ittakhadhahum arbaban min dunillah ọ̀rọ̀ nípa bí mùsùlùmí ṣe máa ń rí pẹ̀lú ẹni tó bá ń jẹ́ àfà àbí àwọn aláṣẹ èèyàn gbọ́dọ̀ tẹ̀lé àfa kankan àbí aláṣẹ kankan tí yóò fi wá dínkù pé èèyàn máa ṣe nǹkan tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ tuntun pé tọ́lọ́wọ́n bá bá fẹ́ èèyàn ní ṣe nítorí páwọn àfa yẹn wọn ò faramọ́ àbí wọn kì í ṣe. sọlẹ́ yìí ọ̀rọ̀ ńláńlá ni tí ó tóbi tó ṣe kí gbogbo èèyàn lọ́gbọ́dọ̀ gbọ́ yé pàtàkì jùlọ nírú àwùjọ táwọn ń sẹ̀mí yìí tó ṣe pé tẹ bá rí ẹni tí bá ń bá onísúná ń ṣe fàǹfà ojú pé ń ta báwọn afáwà tí wọ́n ń ṣe lọ náà ni sotẹ́ bá ń sọ pọ́lọ́wọ́n ọ̀fẹ́lẹ́ ànábì ọ̀fẹ́ wọ́n sì máa wá ọ̀nà tó ń sáfi sọ nǹkan yẹn di pé nǹkan ń bẹ nínú ẹ̀sìn ni sọlẹ́ yìí náà ni ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ nǹkan tí ń ṣe dáadáa kọ́mọ́jẹ́ pé tí àwọn ẹlẹ́bọ ń ṣe gangan náà ni wọn náà máa ṣe téèyàn wá kú sí rẹ̀ tọ́lọ́wọ́n wá gbéyàn sí èdè ipò ẹni tí ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba nínú eléyìí òun náà ní nǹkan tí ń ṣẹlẹ̀ ní ayé sheikh islam muhammad ibn abdul wahab alayhi rahmatullah àwọn àfáà ti di ọlọ́run máa wèèyàn lọ́wọ́ wọ́n ti di ọlọ́run máa wèèyàn lọ́wọ́ àwọn àfáà ti di òòṣà máa wèèyàn lọ́wọ́ tí pé nǹkan bá wí kó dàgbé nǹkan yẹn takótọ́ ọlọ́run tiwọn náà ni wọ́n máa ni wọ́n máa bá lọ ṣùgbọ́n ìta àgbàlagbàjá ń tọ́sọ̀ ni àbálàpá sì gbé ń tọ́sọ̀ ni sọ́wọ́tí wá ka aya al-Qur'an hadithi Abdullahi ibn Abbas so ní òní hadithi ilẹ̀ athar imaamu Ahmad tẹ nínú musnad imaamu Ahmad alimaamu Ahmad náà ni ọ̀rọ̀ wọn la fẹ́ kà ní pé athar wọn náà ni afẹ́ kà gbaná lamẹ́ntì jẹ́ ẹ̀rìmọ́mù ahmed òun náà nínú àwọn afẹ́sìn tó ṣe pé wọ́n gbajúmọ̀ gan nígbà tí imam abu hanifa imam malik imam shafi'i imam ahmed yìí aleyhi rahmatullah àwọn ni wọ́n jẹ́ ẹni tí ó kàn yín àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí náà ń sọ ọ̀rọ̀ tí a fẹ́ kà lónìí wípé ajibtu liqawmin araful isnada wa sihata. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى قوله وقال الإمام أحمد عجبت لقوم عرفوا الإسناد وصحته ويضعفون إلى روح سفيان والله تعالى يقول فليحذر الذين يخالفونه عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم أتدرون ما الفتنة الفتنة الشرك لعله إذا رد بعض قوله لعله إذا رد بعض قوله أن يقع في قلبه شيء من الزيج ويهلك هكذا الكلام من الإمام أحمد رحمه الله رواه عنه الفضل الفضل بن زياد وأبو طالب قال قال الفضل عن أعمد نظرت في المصحف ووجدت طاعة الرسول صلى الله عليه وسلم في وثلاثين موضعا ثم جعل يده فليحذر الذين يخالفونه عن امره يخالفون فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه فذكر الايه فذكر من قوله الفتنه الشرك الى قوله فيهلك ثم جعل يتلو هذه الايه فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا ثم لا يجدوا في انفسهم حرجا ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال ابو طالب عن احمد وقيل له ان قوما يدعون الحديث ويذهبون الى رجل سفيان وغيره فقال اعجب لقوم سمعوا الحديث وعرفوا الاسناد على صحته يدعونه ويذهبون الى وهم سفيان وغيره قال الله تعالى فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب عليم اتدري ما الفتنه الفتنه الكفر قال الله تعالى والفتنه اكبر من القتل فيدعون الحديث عن رسول الله صلى الله عليه وسلم وتظلمهم وتجلبهم أهواهم إلى الرحم ذكر ذلك عن شيخ الإسلام رحمه الله تعالى نعم آه الإمام أحمد عليه رحمة الله إمام أحمد هنا لا ممكن إمام أحمد بن محمد بن حنبل الشيباني wọ́n sọ̀rọ̀ káfílẹ̀ mọ̀ ipe bí èèyàn ṣe lè òkó tó ní àfà nínú ìsìláàmù yìí ọ̀rọ̀ rẹ̀ yóò máa wúlò yóò máa lápa yóò máa lápa yóò máa lágbára ní òpin ìgbà tí bá ti ń fi ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam àbí àyà al-Qur'an tó fi ń ṣe ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ àmọ́ lókè ìgbà tó bá jẹ́ pé ọ̀rọ̀ lásán tí ọ̀rọ̀ yẹn wá tako aya al-Qur'an àbọ́tako aya hadith bó ṣe lè kí àyàkó eh, tó á da ọ̀rọ̀ rẹ̀ yẹn nù ni ahmed wọ́n ní ajibtu li qawmin wọ́n ní mo máa ṣe mà fún àwọn èèyàn kan ọ̀rọ̀ wọn yà mí lẹ́nu araful isnada wa wọ́n ma ipe sanad hadith wọ́n sì mọ̀ pọ́lá láàfíà wọ̀yẹ̀dà abúna ila ra'i Sufyan àmọ́ ńgbà tí wọ́n bá yí bèrí ọ̀rọ̀ Sufyan ni wọ́n ma dì mú ọ̀rọ̀ Sufyan Sufyanu al-Thawri ọ̀kan náà wọn afáàlá ńlá ni sọ àpàdà kakéwù kàbẹ̀ náà ní alẹ́ ìbí ní láì tààlà wọ́n ní táwọn èèyàn bá mọ hadith anabi níbi tá anabi wí ni èyí tí anabi sọ lélẹ̀ yìí wọ́n wá rí pé nǹkan yẹn wọ́n wá pátì wọ́n wá lọ lè náwó mú ọ̀rọ̀ Sufyan wọ́n ní ọlọ́wọ́n bá ó ti sọ pé fàlìyàḥdàrí lẹ́dínà yóò kọ́ ní fúnà án àmì ọlọ́wọ́n ti sọ wá lára nusratul ahzab ipe he káwọn èèyàn ṣọ́ra o gbogbo ẹni tó bá ṣe pé bá máa ń yapa àṣẹ ànábì sallallahu alaihi wasallam tó pé tánàbì bá sọ òun yapa ọ̀rọ̀ ànábì yẹn à ń tó ṣíbà ń fìtìnà tó ń kí fìtìnà wọn padà bá wọn à ń lò ṣíbà ń adhabun alim àbí kí ìyà tó lágbára kó padà ṣẹlẹ̀ sí wọn látara pé èèyàn ń yapa tí ànábì sallallahu alaihi wasallam tí ó sọ fún wa nínú ẹ̀sìn imamu ahmed wa ni àtẹ̀rùnà mẹ́lì fitna ǹjẹ́ ẹ̀mọ́ tí ń jẹ́ fitna tọ́lọ́wọ́n bá ń sọ nínú àyà yìí ǹjẹ́ ẹ̀mọ́ túmọ̀ rẹ̀ ọwọ́ ni alfitna tu aṣíríkù fitina yẹn ẹ̀bọ níjẹ́ báwọn tẹni pé tí yẹn bá ti pé yẹn ń pa ọ̀rọ̀ anẹ́bìtì tó ṣe pé ọ̀rọ̀ sufiyan imamu ahmed ó ń ṣàlàyé tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn nígbà wọn tó ní tánàbí wí nìyí wọ́n ní ah, àà Sufyanu Sauri wọn wí báwọn sọ̀rọ̀ yẹn ló wá fà ní mọ́mọ́ Ahmed bí wọ́n sọ fún wa sunnah lè yóò fi mà ipe gbogbo àsìkò kọ̀ọ̀kan àsìkò kọ̀ọ̀kan iná ni àwọn èèyàn ni wọ́n máa dìmọ́ ìfẹ́ ẹnu láti fẹ́ máa ṣe wọ́n sì máa lọ ìfẹ́ ẹnu yẹn papọ̀ mọ́ ọ̀rọ̀ àwọn àfa kódà wọ́n ti pàfà yẹn ọba nífẹ̀ẹ́ ẹnu ń tiẹ̀ o tó pé ìtàfà yẹn sọ kò sọ pẹ̀lú ìfẹ́nu òun sọ pẹ̀lú kíni pẹ̀lú bí n tó hàn sí nínú ọmọ àbáwọn èèyàn wà sọ di pé ìfẹ́nu ni wọ́n máa fi ọ̀rọ̀ àfà àwọn ṣe tó pé ọ̀rọ̀ àfà yẹn gẹ́gẹ́ tí bá ń bẹ láyé tí ẹ bá ń sọ pé à ẹ̀ rí tí ànẹ́bí sọ nínú àfà yẹn padà kó ń pé à mọ̀jáwọ́ tí àdúgbò wa yìí tẹ̀ wá tún wá lè ẹni púpọ̀ ládùgbò wa yìí tí mo mí pẹ̀lú àdúgbò wa yìí ní ìlú yìí tẹ́ bá ń sọ pé in tí Sheikh Adam wí ni nǹkan yẹn ṣe dédé tànábì wọ́n sì ní Sheikh Adam wí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni tó ń sọ àbíkọ́tì ẹ̀ ní ọ̀dọ̀ sọ wọn ò lò wọn ò wí wọn ò sí bẹ́ẹ̀ dá ẹ ṣé àǹfà sọ̀rọ̀ ó ṣe dédé ní tí alukùránì yìí dájú sí wí ń tọ́kàn yín nù wọ́n wà ní ah, àmọ́ ṣe aláàmù ìṣe a ọba ní ah, ọ̀dà sọ yìí yẹn tó ṣe kàmẹ́lì náà ó tún ṣe dédé tí à ń sọ kùránì náà sí tí kùránì ń wí sí wí nì wọ́n ní bàbá kàmẹ́lì yìí wa so ó mì pé wọ́n ṣe òun bẹ̀ wọ́n tó sọlẹ́fì máa rí pé ìfẹ́nu máa ń dààmú àwọn èèyàn lásìkò dásìkò lóríṣiríṣi stáì oríṣiríṣi náà ní ìfẹ́nu títí máa ń gbé jáde fáwọn èèyàn stáì tí ìfẹ́nu gbé jáde lásìkò ìmáàmù Ahmed ọ̀rọ̀ ẹ̀lẹ́mọ̀mù eh, Sufyan náà làwọn èèyàn máa ń gbára lé ni ìmáàmù Ahmed fi wá yarí mọ́ wọn lọ́wọ́ pé ah ipe mò ń sọ fún ẹ mọ̀ pádìsì àdìsì rèé ẹ sì mọ̀ pádìsì lálàáfíà tí ò bá lálàáfíà lẹ́lẹ́ ní excuse mọ̀tàdísì lálàáfíà kí wá nẹ́mọ̀ á fi ọ̀rọ̀ sùfìyàn ọ̀rọ̀ àfà ẹ mọ̀ fi tako àdìsàn nẹ́bí sallallahu alaihi wasallam kó ní kọ́ mọ́ jẹ pé ẹ padà lọ́dẹ ẹ padà dẹ́lẹ́bọ̀ ìtumọ̀ ẹbọ tí Imam Ahmad ń sọ ń bí ni pé ń tà ń bábọ̀ ni pé ta'atul ulama fi tahrimi ma ahallahu Allah yẹn ni pé ṣíríkù tọ́ àní Imam sọ níbi ìní Imam Ahmad sọ kó wọ́n di pé ẹ padà wá lọ lè máa ṣe ẹbọ láti rí pé ẹ̀ ń tẹ̀lé èèyàn wọ́n nílá Allahu idha radda ba'da qawlihi wọ́n ní ó ṣe é ṣe téèyàn bá lọ lè ń takò nǹkan kan nínú ọ̀rọ̀ ànábì an yaqa fi qalbihi shay'un min az kí nǹkan kan máa wà á sínú ẹ̀mí yàn nínú ìgóríkò fayahlik tí wọ́n padà wá di ẹni parun ẹni pẹ́tẹ́ ni wọ́n padà bọ́ sínú ẹbọ الشيخ عبد الرحمن آل الشيخ وأنا كذا الكلام من الإمام أحمد ونبرع يسوال الإمام أحمد رحمه الله رواه عنه الفضل بن زياد وأبو الطالب فضل بن زياد هذا أبو الطالب نبرع أيوة وقال الفضل عن أحمد فضل نلاتر إمام أحمد نتبع قل مو زبان تونيكي إمام أحمد نظرت في المصحف إمام أحمد نمو القرآن فوجدت طاعة الرسول ووجدت طاعة الرسول مواريك كتلي النبي صلى الله عليه وسلم ipe dandan ni ká máa tẹ̀lé ìlànà ànábì fi sàlàáfí wàsàlàfún mọ́wòdì àìn ọ̀nà ọgbọ̀n àti mẹ́ta lọ́nà tí sọ́nà kùránì fi ẹ̀tẹ̀lé ànábì ẹ̀tẹ̀lé ànábì ẹ̀tẹ̀lé ànábì ṣùgbọ́n tálọ́ ń pàṣẹ ẹ̀tẹ̀lé ànábì ẹ̀tẹ̀lé ànábì lọ́nà 33 so summa ja'ala yatlu imam ahmad wa bẹ̀rẹ̀ sí ní káyà yìí kí falyahdhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnatun eh ìgbà tó ipọ́ lọ́wọ́ aṣọ pọ́nà ta ìtírì ní kẹfì tẹ̀lé ànábì yìí ọmọ wa yẹ kí ọmọ o gbogbo ẹni tí ó bá ṣe tán láti ya pa ìlànà ànábì kó má jẹ́ pé fìtínà ní wà o ó mì pé kìí sọ̀nà kan ọ̀nà ta ti tírì ti sọ pé ẹ tẹ̀lé ànábì yìí ànábì yìí ni ẹ ẹ̀ntọ́ bá wá takú omi pé àwọn ọ̀nà ta ìtìrì tẹ́ ọlọ́run ti pa wá láṣẹ pé ẹ̀tẹ̀lá nàbí òun ọ takú gbogbo ẹ̀ sùúrù eléyìí wàhálà ńláńlá ni fún yẹn ní díẹ̀ sí kọ́ra ń gbèsè ayé yẹn wọ́tẹ́kara mi kọ́ọ̀lì yìí wọ́n ní alfọ́tòlù wọn wá ń sọ gbólóhùn tí mọ́mọ́ amadu sọ pé alfitna tu ashirik ó ní fitna òun náà ní shiriku ìlà kọ́ọ̀lì yìí fọyàlì òun náà wà mú wáyé gẹ́gẹ́ bá kálẹ̀ kan wípé kí nǹkan máa bọ́ sínú ẹ̀mí ẹni yẹn kọ́ mọ́ wà parun onísùnmọ̀ já àlàyé tó lọ́wọ́ hádé ilẹ̀ àyà mọ́mú amadu tó bẹ̀rẹ̀ sí ní káyà yìí ìpè falẹ̀ awara bík ọlọ́run ní mo búra wà nábì fi ní búra fún wa la yu'minun ẹnìkan kan òde sí jẹ́mú mi ní gidi ẹ lè jẹ́mú mi ní hatta yuhakkimuka fima shajara baynahum àbíkọ́jẹ́ pé wà nábì lọ́ọ́ máa ṣèdájọ́ fún wọn níbi tí ń bá ń ṣẹlẹ̀ tán bá ń fà láàrin wọn eléyìí ní kìíní ìdá eléyìí ní kìíní yọ̀dá ẹ padà sọ́dọ̀ ànábì kò ní kò ní wàhálà nù ẹ padà sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tẹ́ bá ti wá rí ipe ntánàbì wí nìyí kán tó lè jẹ́ mú mi ní gidi àbí kí kọ̀ǹdíṣàn yóò tó wà lára wọn thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt lẹ́yìn náà wọ́n wá tó ní rí nira níbi ìdájọ́ tó bá wá látọ̀dọ̀ ànábì arọ gbọdọ̀ mọ́ ni wọ́n pe ọ́ kìíní ọ̀tẹ́mi lọ́rùn ṣe mọ̀ nísìnyí tẹ́ bá ń fa ọ̀rọ̀ tẹ́ bá tún mú àdéhùn wá nísìnyí pé òun rèé ẹ sì mọ̀ rí pé kò lè tẹ́ wọn lọ́rùn wọ́n wá wá àwọn mídíà wọ́n wá wá fìtínà káàkiri kódà ó sú wọn débi pé nísìnyí wọ́n tún wọ́n tún ń gbogbo eh, yìí ni gbogbo yìí ni àtẹ́ntí ń jórí eku náà alùsùnà ni àtẹ́ntí tí ó mọ̀ sí sádà fáwọn ọmọ tí ó mọ̀ ní ẹ máa wẹ̀ ẹ máa jó ẹ máa mu ẹ máa hàn alùsùnà lòun náà àbí alùsùnà ni bẹ́ẹ̀ ni tí ní ọmọ mítí ẹ̀sí ń jà sí gbogbo alálùsúnà àsúnà kò mí nìké kò sí fọ́ọ̀mù ń bẹ nígbà fọ́ọ̀mù ẹ̀ tó bá ti ń ṣe tó múra sí i kọ́lá kò ní dìgbò máa ń pariwo pé àwọn alálùsùn náà àyàn náà kí alálùsùn làwọn eré yìí o tó kí gbogbo ṣe sí rẹ̀ ṣe sí ìyàwó rẹ̀ ṣe sí àwọn ọmọ ẹ̀ wọ́n rí pé a ti sún náà làwọn eré yìí kò sí ni so ibi tí mo ti lọ gan òun ni pé tí ọ̀yẹ̀nẹ̀ni Imamu Ahmad ń káyà yìí ìgbà tí ń sọ̀rọ̀ pé anábìlẹ̀ gbọ́dọ̀ máa tẹ̀lé

òsùlù tí ó sàǹfààní wọn nílò síbi tí ń sàǹfààní sí so waqala Abu Talib an Ahmad Abu Talib látọ̀dọ̀ mẹ́mú Ahmad ibi láti mọ̀ pé Abu Talib tó ń ṣe kéré Abu Talib ti ti tayé ànábì o Abu Talib inú àwọn sùdẹ́ǹtì mẹ́mú Ahmad ni qal oní qila lahu wọ́n sọ fún Imam Ahmad ìpè inna qawman báwọn kan máa ń bẹ́ o yadda'una al-haditha wọ́n pa àdísì tì wọ́n pa ẹ̀rí tì ọ̀yẹ̀dà abúlé ilẹ̀ ara ì Sufyan ó ní ọ̀rọ̀ Sufyan náà máa ń dì mú wa ghayrihi àtàwọn àfáà mi nù àwọn tí wọ́n tún jọ bí Imam Sufyan báyìí náà faqal Imam Ahmad wa sọ fún pé a'jaban li qawmin ah ọmọ ìṣẹ́mi lè mọ̀ fáwọn kan o sami'ul haditha wọ́n gbọ́ hadithi wa'arafu al-isnada wọ́n ìsúnmọ̀ pé sanadi hadithi lálàáfíà wọ́n sì hẹ́tì wọn mọ́ pọ́lá láfíà àmọ́ yẹ̀dà ìrìnàwó wọn wà pa àdísì wọn ti yẹ̀dà abúna ìràrá ìsùfìyàn wọn wà padà sí làákàyè sùfìyàn pé tí sùfìyàn sọ wọn mọ̀ wá sọ àgẹ́rì àtàwọn ìlúmí wọn ni qala Allahu ta'ala ọlọ́run sọ pé falyahdhari alladhina ẹ má yapa àṣẹ ànábì mọ́ ọ̀rọ̀ tánábì bá sọ ẹ má yapa rẹ̀ mọ́ kọ́mọ́ jẹ́ pé fìtínà ní ọba yín àbí yóò padà wá di ìyàmọ́ yín lọ́wọ́ ẹ dákun sí ẹ bá ń kanú ayà yìí tí ẹ bá kanú Qur'an wàláì síkọ̀ yẹ kẹ́rù ọba yàn nínú ìlú tí yẹn bá wà tí yẹn mọ̀ pé gbogbo àlámọ̀rí tí wọ́n ìtakọ̀ ọ̀rọ̀ ọlọ́run ìtakọ̀ àdìsá nẹ́bì ni ìgbé àṣà lúlárugẹ ìgbé ń nínú lúlárugẹ náà ni máa ń dààmú àwọn sẹ̀pẹ́rù ọba yàn kúrò àwọn báwọn èyàn ma wo pé á ah, èyàn gbọdọ̀ fi àwọn èyàn lẹ̀ báyìí torí nítorí àyà yìí Imam Ahmad wá ní àtàzẹ̀rẹ̀ ìmọ̀ alfitna ǹjẹ́ ẹmọ tí ń jẹ́ fìtínà wá ní alfitna tù tí ń jẹ́ fìtínà gbàtẹ́ ní ìgbàtẹ̀ wá òun ní alkúfùrù kúfùrù ni ṣàwọn pé ẹni tó ń gbà wálẹ̀ kan ẹ̀yìn títí ẹ̀yìn kíní tiẹ̀ alfọ́dúlù òun gbà wá pé àṣírí kò ní abútọ́lìbù náà student òun ní alkúfúrù ní òun gbọ́lẹ́nu mọ́mọ́ ahmed nǹkan kan náà ní gbogbo ẹ̀ àṣíríkú alkúfúrù torí pé kí ni ìdájọ́ wọn nǹkan kan náà ni qala Allahu ta'ala torí kí ni ó ṣẹlẹ̀ sírú ẹni yìí ṣíríkù tọ́ àní ó sóhun tó ní kúfúrù yìí kúfúrù lè ẹ̀nẹ́t ìtakò ìtakò àdìsà Nabi sallallahu alaihi wasallam ní ó ṣẹlẹ̀ sí qala Allahu ta'ala ọlọ́ni akbaru min al-qatl ó lè ju pípa tẹ́yìn ń pa wọn lọ kúfùrù táwọn kègbèrí ń ṣe ó lè ju pípa táwọn mùsùlùmí ń bá wọn jà tí wọ́n ń pa àwọn kèfèrí lọ fayada'una al-haditha àwọn èèyàn pa àdísì tì àwọn rasulillah àdísì náà gbọ́lá tọ̀dọ̀ ànábì wa taglibuhum awa'uhum ila ra'yi ìfẹ́nu wọn wọn àṣírí ẹ̀ ìfẹ́nu yẹn ni ó borí wọn ni ó sì máa lò wọn ni dákàrà dhalika anhu Sheikh islam rahimahullah ta'ala sheikh islam ni wọ́n kú ọ̀rọ̀ yìí wá wọ́n ní qawluhu araful isnad ìtumọ̀ kí wọ́n mọ isnad ay isnad alhadith wasihatahu wọ́n ó yé wọn ipe àdísì lálàáfíà sanadire lálàáfíà wọ́n ní fa'idha sahha isnad alhadith fa huwa sahih tí sanadu àdísì báyìí sí lálàáfíà àdísì lálàáfíà nù inda alal hadith lọ́dọ̀ àwọn oní hadith wa ghayrihim min al-ulama àtàwọn mínú àwọn àfẹ́sìn wọ́n wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé wọ́n Sufyan wọ́n ní Sufyan tí mẹ́mọ́ Ahmadu ń sọ̀rọ̀ wípé ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún wa wọ́n ní uwa Thawri oní Sufyan Thawri torí Sufyan méjìlá ní nínú Islam Sufyan bin Uyayna àti Sufyan Thawri wọ́n ní al aṣáájú ni az-Zahid ẹni tó ráyé sá ni al-aabid ẹni tó máa ń jẹ́ olùsínáwò ni al-thiqa ẹni tí èèyàn gbọ́dọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ wọlé ni al-faqi afa ńláńlá ni tó gbọ́ ẹ̀sìn yìí kódà wà kana lahu ashabun ó tó wá ní àwọn students rẹ̀kẹtẹ ó láwọn ọmọ kéwú yàkùnrúnà àìníwú tó ké wọ́n kéwú lọ́dọ̀ rẹ̀ wà madhabu mashhur òun náà ní madhabu tiẹ̀ yẹ̀kúrùhù alìlẹ̀má kọ́lá mọ́dá àbúrò sí ní mashhur ó gbajúmọ̀ dáadáa yẹ̀kúrùhù alìlẹ̀má rahimahullah wọ́n láwọn afá máa dárúkọ mọ́dá bí Sufyan filkut nínú àwọn tíra alladhi yẹ́kúrù fi yudhkaru fi mọ́dá ibùl àyíma tó bá ti ń dákọ̀ àwọn mọ́dá ibùl àyíma tẹ́ bá ń ka àwọn fíkì wọ́n ní ka tẹ̀mù hit bí ibn Abdul Barr tíra tamuhid wọ́n tí a bá ń ka ẹmọ̀rí eh, kí wọ́n ni wà madhabu Muhammad Abu Sufyan wọ́n sọ bí kádà wọ́n ni báyìí ni so bẹ́ẹ̀ náà ni ẹ̀yẹ̀lẹ̀ eh, wal istidkar lè ibn abdulbar bákanáà ní wal istidkar làwú ìmáná lè abdul lè ibn abdulbar náà ni wọ́n mí ni wọ́n o wọ́n tó ishraf ala madhaib al eh, ashraf lè ibn Mundhir tíra ọkọ̀ tíra náà nìyẹn wọ́n tàbá wo tíra yẹn a mọ̀ rí tó ti máa ń sọ madhhabi Sufyan níbẹ̀ wal muhalla li ibn hazmin àti muhalla ibn hazm wal mughni li abi muhammad abdullah bin ahmed bin qudama al so wọ́n tàbá wo tíra yẹn nínú mughni a bá àwọn ọ̀rọ̀ Sufyan nípa madhhabu rẹ̀ táwọn afá sọ ní táwọn afá sọ ń bí ní káfílì mọ̀ pé afá láńlá ni إمام سفيان بن ثور سفيان الثوري فقول الإمام أحمد ونرى إمام أحمد صحيح توني عجبت لقوم في أم شمل ما فاوكوا عرفوا الإسناد توما سند حديث ما chain of narration حديث كي أه ẹn tó gba àdísì wá ní ẹn tó gba àdísì wá ní tó yé wọn wà sí hátà wọ́n sì mọ̀pọ̀ wọ́n ní ọ̀rọ̀ yẹn inkarun minhum li dhalik mọ́mù amadu ń takò ọ̀rọ̀ wọn ni pẹ̀lú tó ní èèmà òun mọ̀ sí mọ́ ẹni pé ń takò pé à bú lẹ́sẹ̀ tẹ́ máa lò wà annahu ya'ulu ila zaygil qulub wọ́n nílùú nǹkan báyẹn ìmọ̀ ń fa kẹ́míyàn ó gúrí ọlọ́wọ́ sẹ́rí ẹ̀míyàn ní ọlọ́run bá ní wàlẹ̀ mẹ́zágú azagallahu qulubahum ọlọ́run kọ́ láwa ń bẹ̀ alladhi yakunu fi ilmari kafiran tí ó padà wá sọ̀rọ̀ di kékeré kí ọmọ rí òdodo ẹ̀sìn kò sì máa máa takò àdánwò lánlá ni o ma ń sọ̀rọ̀ ní ma ń sọ̀rọ̀ di kékeré ni o torí èèyàn padà wá bọ́ sínú kufru lẹ̀ ìnáàdì ìnáàdì ni وقد عمت البلوى بهذا المنكر وني اه كنيسي واقبو tó bá ní àmàbí ìbálẹ̀wà yìí ni pé àdánwò yìí ọgbàjúmọ̀ ní ta níkọ̀dá yìí khususan mimma yantasibu ila al-ilm ẹwà àdánwò pàtàkì jùlọ àwọn tó bá láwọn kéwú ẹni kí bẹ́ẹ̀ ní bàbá yìí máa gbélú yìí níṣẹ́ ó ní pàtàkì jùlọ àwọn tó bá láwọn kéwú ẹ̀yin náà rí nìsín lẹ́nìkan bá dìde àtẹ́bá ah, nǹkan bẹ àti ah, ẹ̀gbúrò wọn máa ń kiri káàkiri ńgbà kan mọ́ sọ fún wọn mo ní yóò padà sun yìí torí ẹ̀ ní mọ́níhàjì ẹ̀ ní ju prógrámù bí oríṣi ọ̀rọ̀ mẹ́rin náà lọ ìkúnlẹ̀ wọ́n ní a máa fa tẹ̀sùbá ma wọ́n ní a máa jẹ kọ̀ọ̀kú mọ́ wọ́n ní a máa sì ewu tó lè kẹrin wọ́n a ẹ̀yin ó ń sátidé sátidé tẹ́ẹ̀mọ̀ ń pè wọ́n káàkiri àwọn ajá àfọ́ọ̀bá sọ lágbẹ̀rú àwọn dà àwọn dà àwọn dà mọ́ yóò sunwọ̀n súnà ò sí lè wàláì mọ́nájì súnà ló ní mọ́nájì tí ń tọ̀nà tiẹ̀ tá a bá parí tíra yìí kódà tíra tá a kà tí yóò fi kú yóò tún mọ́ sẹ́kù ni tẹ́ẹ̀fì tún kálukó fi kú ọmọ yóò sẹ́kù mẹ́rẹ̀ lómi ò tún dé tó wọn bá ti ẹ̀ lọ́nu ẹ̀yìn rẹ̀ ní kẹtẹ̀fẹ́ sí wàláì kò sí òdodo tó ti kílẹ̀ lélẹ́ yìí èmi ò rí rí ìlú kan kò sí ẹ̀ẹ́lérí súnà lẹ́jọ́ ẹ̀ẹ́lérí tako náà ọkàn tèmi kẹwọn balẹ̀ ni torí pé kí ni èyàn ti ráwọn afẹ́sìn ọkàn tó ti ó ti tó kalẹ̀ báyìí Islam tó lùgbé sí ayé alẹ́ ó lójú àfá kan tí ó ṣe lọ léwu àwọn dùrúsù wọn kẹ́yìn lọ léwu adúrú tán ṣe láyé wọn ò tí ìsèdájì nínú tí tó yẹ kẹ́ tó kọ́ àwọn èèyàn àwọn gbọ́n pé nǹkan tó kù níwájú táwọn tó ní láti káwọn èèyàn so náà ni so súnà nẹ́bí sọ̀lọ́ sọ̀lá ẹ̀wọ̀ ọlọ́pàá kan ó kàn padà kúrò rẹ sínú ìyọnu ni ìyọnu ẹ̀ rédíò náà abẹ́sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ na náà ibi àwẹ̀ ìwá abẹ́sọ̀rọ̀ wọn ní tọrọ ah, ẹ mọ̀ tó gbogbo ògbà ni torí tí ó ti wà nù tíra làwọn mọ̀ ká gbogbo ògbà láti mọ̀ ká sì mọ̀ bà lọ ẹ̀wọ̀n kan sòlè yóò fi mọ̀ pé òdodo òdodo náà ni ọmọ jẹ lẹ́nìwì ẹ̀ lẹ́nìwì ẹ̀ lẹ́tìmọ̀ àníwò sáà wọ́n tó bẹ̀ ní kan yan tíra kan láwọn ọmọ ká kan yan tíra kan gbogbo ẹni tẹ́ bá rí tí ò bá ti lè yan tíra ẹ kíyèsí mọ́ ní àjẹrẹ̀ tó pé wà sí ní ṣe àmọ́ kò lè yan tíra pé tíra rẹ̀ ẹja máa kàá ó ní ní àjẹ́ndà kan nù tí wọ́n fẹ́ ká sí jù torí tí wọ́n padà tó á ti rí òun dúró tó á ti rí ẹ bá ti ń kà lọ ẹ̀rìn àá yọ́mọ̀ rí pé tí òun kàwé ọmọ tako mẹ́nàjì tó ń gbé kalẹ̀ so bódòdó ṣe rí nìyẹn so Imamu Ahmad ọ̀rọ̀ yẹn ó fi ń takò àwọn yẹn pé ah pé kílẹ̀ ń bá kì yìí wọ́n ní wàkọ̀dà ahmed bíi ilbalwa wọ́n ní àdánwò kẹ́mọ́ tako òdodo kẹ́mọ́ tako àdìsí ànábì wọ́n lè mú fẹ́ wọ́n ni àdíjì ẹ̀dọ̀ ìfù ni a ní kọ́ ọ̀dọ̀ ìfù wọ́n ni ọ̀dá àgbàdá ìtàwọn sínú ìtàwọn sínú inú ìtàwọn àgbàlagbà ń ṣe lẹ́wà tako so ó ní ọ̀pọ̀ mímọ́ yẹn tásìbò ilẹ̀ ìlú lọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n ń pera wọn ní àwọn nímà wọ́n mọ̀ fà sàfitì ara wọn sípa àwọn Abdulrahman Ali wọ́n náà ti dẹ pańpẹ́ kalẹ̀ hibala jamu rẹ̀ ní jẹ́ habail wọ́n ti dẹ wọ́n ti dẹ pańpẹ́ kalẹ̀ àbí wọ́n ti tó na okùn kalẹ̀ okùn fi sọ́dì anil akhadi bil kitabi wa sunna nípa àwọn ọmọ takò àmọ́ takò àwọn èèyàn ní òun nílé lo alukoran àti sunna ẹ̀wọ̀n kan ṣé bàbá yìí ti kú wọ́n ti kú ẹ̀bà wọn sì bá gbélú yìí wọn dé nàìjíríà rí bìlìntà sí kájẹ tó ní ìlọrin ó ní àwọn oníkéwùn nọ́sọ̀ bólẹ̀ habail wọ́n ti na okùn kalẹ̀ yẹni pé gbogbo ọ̀nà náà ń wá kí fi sọ́dì láti máa dí àwọn èèyàn anil akhadi bil kitabi wa sunna fẹ́ káwọn èèyàn ó lo alkùrán wọn fẹ́ kan lu súnà nabi sallallahu alaihi wasallam wà sọ́dú an mutaba àti rasul sallallahu alaihi wasallam wọ́n dínà wọ́n fẹ́ káwọn yọ ma tẹ̀lé súnà nabi wà ta'zimi amrihi wọ́n fẹ́ káwọn yọ ma gbé ọ̀rọ̀ nabi tóbi wà nayihi àti tá nabi ní a mọ́ ṣe ẹ̀rí wọn ni gbogbo anáà lálùsúnà gbogbo anáà ni kọ́lá bàbá wa ní yìí alùsúnà ni ni wọ́n iṣẹ́ rẹ ní ọ́ lànà ipò súnà ní ọ́ kò nídìí kò nídìí so ó ní wàtàwọn bí mi amúrí wọn yá yìí wàmí ìdálì kàkọ́ọ̀lì wọn ní tọ̀ ara ọ̀rọ̀ tó máa ń sọ wọn ni láyé sọdẹ́lú bí kìtàbí súnà ilẹ̀ mùsẹ̀t ni láyé sọdẹ́lú illa al-mujtahid àbẹ́ tó bá dé ipò ijtihad iná ni wọ́n ni wal ijtihadu qad inqata wọ́n ni ijtihadu sì ni kò sí má láyé òde òní yìí <laughs> wọ́n ni kò sí ijtihadu mọ́ wọ́n sì lẹ́ni tí ó bá al-Qur'an àti sunna tó bá fẹ́ mú sẹ̀rí àbí kó jẹ́ mujtahid wọ́n ni ijtihadu sì ti tán nítorí sọ ni pé ẹnìkan ò lè jáde kó lóun ọmọ lo súnà Imam Ahmad ti ń sọ nìyẹn mọ́mọ́ ọ̀n nara ète wọn nu bẹ́ẹ̀ sì ni ìtìhádì kò lè tán ọ̀rọ̀ sọkúsọ ni wayakul aadalari kọlọ́tuhu àìlẹ̀mù mink wà ní ẹni tẹ́mi ń tẹ̀lé yìí ó nímọ̀ jù ọ lọ bẹ̀lẹ̀ hadith ọmọ hadith jù ọ lọ wàbí náà sí mọ̀nsúkì yìí ọmọ náà ọmọ mọ̀nsúkì

ó tún lè ní ẹ̀há fi ẹ̀há jalè ní máa ń ẹlẹ́yà kan jalè ní kíní kan torí kíní káyọ̀ bà lè ṣe súnà mọ́ ẹ̀dàkùn ó rí ẹni tó fi jàlá ní kọ́ wá ní ẹnìkan jalè o tó wọ kóòtù tó lọ jalè rí tó tún dì bí kọ́nà ọlọ́pàá tó ń wọ aṣọ ọlọ́pàá tó fi ń jalè kí ló tọ́ jáde kọ́ ọmọ pé gbogbo àwọn ọlọ́pàá ní pólè ni wọ́n pé dáadáa ni wọ́n so iná ni ó fi mọ̀ ó ní gbogbo orú àwọn ọ̀rọ̀ yìí ó kún sẹ́nu wọn nǹkan sì ń wá kí náà ni pé kọ́mọ́tẹ̀lẹ́ lánàá náà kọ́dà ó tún lágbára fẹ́ lómi alẹ́ nìkan gbé takọ́lùjà ilé àkànjáde ń jò takọ́lùjà ilé Sheikh Adam àti tán ẹ̀dẹ̀ ṣe jáde lẹ́yìn ìgbà Sheikh Adam kú tán wọ́n sì ń yí padà wọ́n sì ń yí padà jẹ tàkọ́kọ́ ń bẹ lọ́wọ́ àwọn èèyàn òun ni ó sì máa kà kọ́dà tó bá tó gbóhùn tó máa sèpọ̀ tó kọ́pì rẹ̀ ìtẹ́ yìí ń tẹ̀hún àwọn èèyàn ní kà tó máa fẹ́ fi yín sẹ̀sìn pé ẹ wá wọn o ẹ wá wẹ̀ sí wọn ẹ wòye bàbá kọ́kọ́ rèé o ẹ wòye táwọn kọ lẹ́yìn bàbá so báwọn yẹn ṣe rí nu wọn sáfẹ́ kan wọ́n ní pé nǹkan yẹn tó wà níta kọ́ lódùn ó sọ̀pọ̀ ti súnà wọ́n sì ń yí padà wa ghayruhu wal i'timad wọ́n ní wa nahwi dhalika min al-qawli alladhi taraka mutaba'a alladhi la yantiqu anil hawa wọ́n fẹ́ ká tẹ̀lé ànábì ànábì tí sọ̀rọ̀ fẹ́nu wal i'timad ala qawlin man yajuzu alayhi al-khata' wọ́n wà fẹ́ ká máa depend lérí gbólóhùn àwọn tó ṣe pé àṣìṣe lè wọnú ọ̀rọ̀ wọn wàgẹ́rù àti bẹ́ẹ̀ mínú àhímà àti inú àwọn ọ̀rọ̀ àwọn àhímà yóò kọ̀ọ̀lífù tó ipọ́ tako ọ̀rọ̀ ànábì wàyẹ́mùnáwó kọ́wùl bìdẹ̀lì wọ́n mọ̀ takò yẹ pé ọ̀rọ̀ ẹ̀rí kọ́ tó bá ní àkílẹ̀ rí nínú famamin imamin illa wàláàdì máa àwòbá ilmi la kulluhu bẹ́ẹ̀ sì ni kò sí aṣíwájú kọta bá pè nípa àfà ńlágbájá illa wàláàdì máa àwòbá ilmi díẹ̀ ló wà lọ́dọ̀ rẹ̀ nínú mà la ìmáàmù yìí ọ̀nà ìpín tán sọ àbí àfà yìí tán sọ yìí ọ̀ta kò àdìsí ànábì yìí ní tó dá fún yẹn náà ni pé kéèyàn ó pa nǹkan yẹn tì kí ó sì máa ṣe èyí tí ànábì bá ní ká ṣe falwajib ní tó túláàsì ala kulli gbogbo ẹni tó bá ti bàlágà idha balagha ad-dalil tó bá ti gbọ́ ẹ̀rí tẹ́rí kan ọlá min kitabillah tó fi hàn nínú al-Qur'an وسنة رسوله أتنو سنة النبي وفهم وفهم معنى ذلك تسبوي تماري أن ينتهي إليه سيرسي بني أن ينتهي أن ينتهي إليه سيري دارسي بني ويعمل به ما فيش شيء ويعمل به ما في نكان يسي وإن خالفه من خالفه gbogbo ẹni tó bá lè kọ́ yapa rẹ̀ gbogbo ẹni tó bá lè wù kọ́ yapa sí tó ń sọ tí wọ́n ti rí pé ní tánàbí wí nì ní tí wí gbogbo òlu sọ pé àṣẹ bẹ́ẹ̀ wọ́n máa bá tiẹ̀ nìṣó ni kàmẹ́ kọ́lọ̀ lọ́wọ́ tààlà ọlọ́run sọ báyìí pé ìtẹ́bẹ̀ ọmọ unzila ilaykum min rabbikum ẹ máa tẹ̀lé ntọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún yín òun ẹ tẹ̀lé qalilan ma tadhakkarun àbí èèyàn díẹ̀ náà ní tó máa ń rántí ń tàn sọ yìí kọ́lọ̀ kó fi wá sínú àwọn èèyàn díẹ̀ wọn wa qala ta'ala náà ní kẹ́ mọ́ ń gbọ́ káàkiri gbogbo ìlú kọ́lọ̀ ti ẹ̀ fún wọn ní agbára kọ́ mọ́ kiri tó pé gbogbo bí kíbi náà ti ń ṣe àtakò fún súnà wallahi ayà yìí yẹ kó fìyàn lọ́kàn balẹ̀ bí qalilan ma tadhakkarun ni àmọ́ èèyàn díẹ̀ ni ó jẹun tí ó ẹwà àwọn tẹ́ ẹwà àwọn èèyàn tẹ́ ń kéwú nínú yìí tó àwọn èèyàn kéwú nínú ni náà ṣe ṣetán láti tẹ̀lé tà Nabi sallallahu alaihi wasallam ni ìlú yìí ò lè rí báyìí ìlú yìí ń burú sí nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni abẹ́ntí ìbá ronú abẹ́ntẹ́sìn ọ̀bá yé ni ń burú sí nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni gbogbo tí ò sí ń bàtà àwọn kékèké bá gan ṣe kéré mọ̀ yìí òun ní ń bẹ ní ìsìn òun ní ń bẹ ní ìsìn yìí so mo gbọ́ pé afá ń lọ chọ́ọ̀chì lọ lè ṣe wá sí

lábẹ́kúta mọ́ lọ́bẹ̀ àwọn ọmọ ìlọrin kan gbẹnu wọ́n ní ákànyí ní àbùkù ní ìlú yìí nke ẹ mọ́ da ìlú tí wá rúbẹ̀ dàlú yín rú o torí túnà ti ń yí àwọn lábẹ́kúta wọn náà àbó súnà wọn sọ fún wọn pé ìmáàmù ni ọ̀rẹ́ mi ni ó ní bẹ́ẹ̀ ṣe da ìlú yín rú ẹ mọ́ wà da ìlú tí wá rú ẹ kọrí sí ìlú yín àwọn àwọn ní abẹ́kúta yìí àwọn náà sì nílùú wọn lóòótọ́ mo ní ọ̀parọ́ wọ́n ti ń da ìlú kọmọ gbọ́ kí wọ́n wá ń sọ pé ẹlẹ́ lọ́sọ́ọ̀sì ìgbà wọn wá ma àdísà nẹ́bì mú gbà wá ma àdísà nẹ́bì mú ó tí mọ́ fa àdísà nẹ́bì sí wà sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so bó ṣe rí lóríṣiríṣi tẹ́mọ̀ rí pálapàla ẹ̀yìn jẹgẹrẹ jẹgẹrẹ làbá gan tẹ̀yìnrẹ́gẹ́ ìyá mi ní wàláhì bàbá mi kọ́ wà sí lélẹ́ yìí ó wà máa fi ẹnu lú ìlú wọ́n máa fẹ́ nu lùlù ẹnu pé ìlú ẹnu pé ah, ah. ah inna lillahi wa inna ilayhi raji'un wallahi ìlú ìtìlú yìí o ah oríṣiríṣiríṣi tẹ́ta mọ̀ rí pé sí àfáwọn ní ẹwọ ẹlẹ́kọ́ àfáwọn ní ṣe bẹ́ẹ̀ ẹ lọ Ìbàdàn àfáwọn ní ṣe bẹ́ẹ̀ ẹ lọ Ọ̀yọ́ àfáwọn ní ṣe bẹ́ẹ̀ ẹ̀tún wá fò ẹ̀tún lọ sí Niger State àfá àwọn ní ṣe bẹ́ẹ̀ ẹlọ kánú ẹlọ gbogbo ẹ̀ àfá àwọn ní fẹnú lùlù kí tí ó mọ lùlù kí àfá àwọn ní ẹsọ́ fẹnú lùlù ah àdánwò ń bẹ ní ìlú yìí o kọ́lọ̀n kó yí kó yí kó bá yí padà sí dáadáa ni kọ́lọ̀n kó bá yí padà sí dáadáa wàlékùn sálàm náà òun ni pé imamu ahmad ó ní kò sí tẹ́sà mọ̀ rí ọlọ́wọ́n bá ti sọ pé kọ̀lílán ma ti dẹ̀ kàrùn àwọn díẹ̀ náà ni wọ́n rántí ọ̀rọ̀ dáhùn sọ fún wọn tí wọ́n dì mọ́ ìtọ́lọ́wọ́n bá wí pé a ah, ittabi'u ma unzila ilaykum min rabbikum olúwa ní tí mo sọ kalẹ̀ fún yín ni kẹ́ dì mú al-Qur'an lọ́lọ́run sọ kalẹ̀ hadith lọ́lọ́run fi rán anabi sallallahu alayhi sọ pé òun ni yọ́ máa jẹ́ aláṣẹ fún yín níbi ọ̀rọ̀ ẹ̀sìn yín ọlọ́run ní bó ṣe gbé kalẹ̀ yẹn o faqalilan ma tadhakkarun ìyẹn díẹ̀ ni ó tún gbọ́ náà dé ìyẹn díẹ̀ nu yín náà ni ó gbọ́ so náà ni wọ́n ṣe kọ́ yọ lẹ́nu máa rí ọgọ̀rọ̀ àwọn àfá ọ̀dà sí di ìranù wọ́n yọ yọ lẹ́nu ọlọ́run tó sọ́nà al-Qur'an pé awalam yakfihim anna anzalna alayka al-kitaba yutla alayhim ọlọ́run ní sí kò tó wọn ní awalam yakfihim ṣé kò tó wọn ní anna anzalna alayka alkitab pípa sọ alkùránì kalẹ̀ fún wa nábi yutla alayhim tí a ń ka tó ń ka fún wọn a inna fi dhalika la rahma ẹwọ kíyàn ó tẹ̀lé alkùránì kíyàn ó tẹ̀lé súnà nábi ìkẹ́ ọlọ́run ni anú ọlọ́run ni wa dhikra li qawmin yu'minun ó jẹ́ ìrántí fẹ́ntọ́ bá fẹ́ bẹ̀rù ọlọ́run sheikh ni wa qad taqaddama hikayatul ijma wọ́n láwọn ti sọ síwájú ipé àpapùnpọ̀ ti wà ala dhalik ipé dandan ni kí wọ́n tẹ̀lé n tó bá wá látọ̀dọ̀ ọlọ́run àtàdínàbí sallallahu alaihi wasallam wọ́n ni wa bayan àwọn ti ṣàlàyé annal muqallida laysa min ahlil ilm ẹni tí bá ń tẹ̀lé yàn a lè àwọn ọ̀gá náà gba ọ̀rọ̀ wá pé ìfẹnukọ àwọn àfáà ń bẹ lérí pé ẹni bá ti jẹ́ mu college a lè pè ní onímọ̀ ẹni pé ẹni tó ti pé kò dé kókó náà kó jókòó kó wọ hadith anabi kó wọ ayé alukur'an kó wá sọ pé ah, nǹkan tó ń rí ni a lè pè ní onímọ̀ tó pé yóò sá máa àwọn èèyàn kí gọ̀rọ̀gọ̀rọ̀gọ̀rọ̀ ní kult imaamu ayara eh, sheikh abdulrahman ali sheikh wọ́n ní àwọn máa ń sọ pé ولا يخالف في ذلك إلا جهال المقلدة أنت تقرأي هنا لنتواجه لا مكان لجارهم بالكتاب والسنة ما القرآن وسمى سنة ورغبتهم عنهما وبركوا به ندية وأولا ولا وين وين وإن ظنوا أنهم قد تبعوا الأئمة قرأوا لما ربعوا أنت لهم أئمة أو أفاق أو إمام كلا أنت لي wọ́n yìí náà fi àkẹ́kọ̀ọ́ ti kọ́dọ̀ kọ́lá fún un lódodo wọ́n ya pa àwọn ìmáàmù yẹn ẹlòmí lè ní mọ́lìkí là wa nílẹ̀ yìí mọ́lìkí yà ni wa wà tábà ó gẹ́rà sẹ́bìrì ẹ̀ tọ̀là náà wọn dànù ìmáàmù mọ́lìkí kọ́lẹ̀ ń tọ̀ kàmá qaddamna min qawli mọ́lìkí ahmed ọ̀rọ̀ wọn gá ti wá ipe ẹ̀mọ́tẹ̀lẹ́wà wọ́n ń darí wa sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn ìmáàmù yìí wọ́n gbogbo wọn sọnù pé ẹ má tẹ̀lé àwọn o tẹ́ bá ti rí pé a sọ̀rọ̀ kan kò sí wàhálà kankan fún wọn lọ́dọ̀ Ọlọ́run torí wọ́n ti sọ̀rọ̀ kalẹ̀ ń gbé ẹ má tẹ̀lé ولكن في كلام أحمد رحمه الله ونتباور إمام أحمد تاكاليك هي والإشارة يتوقع من بينك إلى أن التقليد قبل بلوغ الحجة لا يضم وني كيوم تلي أرتين ينري سوى جوكين توري يعني كوين كما سمع قلت إمام مالك صلي وزن لولون تيه أما قبل الحجة síwájú kó tó wá ń rí ẹ̀rí ni láàrin ọ̀zán àlébúyàn lélẹ́rí wàyínàmà yóò kàrọ̀ aláàmàbàlàkọ́ ti olùhùjá ẹni tí ó jẹ́ ìbú fún lọ́dọ̀ ọlọ́run oúnlẹ́ tó ṣe pé ẹ̀rí dọ́dọ̀ rẹ̀ wà kálàfàhùn ọwá ìyapa ẹ̀rí yẹn وذلك أني إنما ينشأ عن الإعراض إما ولا تدياتكو كي يقولي أن تدبري كتاب الله كي يوم رنوسي آية القرآن وسنة رسوله كي يوم زيتان لا تيرونو قلو سنة النبي والإقبال على على كتب من تأخروا كي والو لقجوش ترى وانتي وانواني بني wàlísìgbìnà ibi á anìlwàhíyìn kí wọ́n wá dìímá kí wọ́n pa alkùránì àtàdísì tì ṣe wọn bí ká máa sọ̀rọ̀ nísìn tẹ́nìkan àwọn ọ̀sọ́mọ́ pé láàlárí dábò láàlárí wíní dábò ní àsìmọ́ wíní ní sàmáràdá ní wíní wọ́n wá ń sọ fún ẹ pé àní ànábì ò wí bẹ́ẹ̀ ẹ jẹ́ fún yín lápòjúwe kan ẹ ẹ máa rí àwọn nǹkan tó ṣe pé yóò tako àdìsí Ànábì sallallahu alaihi wasallam níbẹ̀ ṣe rá àwọn tí wọ́n kọ àdìsí tẹ́ kọ síra yẹn àwọn lẹ́sìkìsì lọ́dọ̀ Ọlọ́run o torí pé kí ni bóyá àmọ́ tó tẹ̀ súnmọ́ ni ẹ̀rọ wọn lápèjúwe nínú àwọn àsìmọ́yọ̀ àbílára ni òun ń sọ̀rọ̀ ìpètè ẹwà ìtẹ̀kọ̀bẹ́rọ̀ tó mẹ́ta وني وإذا كبرت تكبيرة الإحرام طبعا تكبيرة الإحرام وأني ويقرأ الدعاء أقوى تصع دعاء الله لأي تكبيرة الإحرام وني كبيرة فاتحة سويتي وني كودا أقوى كي يوم سعدوا إنا أني gbogbo gbàtí àfihàn ní kéèkéèké tàbátí wọ́n ti ṣe sáàbúdáàbú tán ṣe kámọ̀ tán báyìí allah akbar allah akbar alhamdulilayi rabil alamin aramadu rahim alikemi kò sí pé ìmọ̀mù dákẹ́ díẹ̀ kankan kò sí kíná gbára lé àwọn síra yẹn ni tọ́ àmọ́ ní ìsinwá ni awárí hadith anabi sallallahu alayhi wa sallam òun wá ní tó bá takbiratul ihram tán wọ́n ni wa kana rasulullah sallallahu alayhi wa sallam yaqul allahumma ba'id baynana wa bayna khatayaya kama ba'idta bayna al-mashriq wal maghrib pánàbí máa ń ṣe àwọn àdúrà yẹn kọ́ wá ní àwọn òní gbọ́ so èèyàn dáná nù wọ́n sọ pánàbí yìí sí báwọn àní máa ń wí nìyí àlejò tó sọ pé allahumma ẹnẹ subhanaka allahumma wa hamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka tó gbúrò àwọn kan yẹn pé wọ́n ń pè ní du'a wal istiftah gbé tánàbí ma ń wí nì kí wọ́n á rí bẹ́ẹ̀ wọ́n á ń sọ fún ọ bẹ́ẹ̀ wọ́n ń kà sí ọ létí bẹ́ẹ̀ kó wá ní nùnùn láàláàrí náà làwọn ọmọ bá náà èèyàn ń tẹ́rí ara rẹ̀ jẹ́ nù irú ẹni yẹn òun ni ẹ̀rí dọ́dọ̀ rẹ̀ ọ̀tàkú bẹ́ẹ̀ náà ni kí wọ́n juwọ́lẹ̀ kírun wọ́n juwọ́lẹ̀ kírun kí wọ́n sọ wọn pé anabi sọ pé nánú máa أمرنا أن نعجل فطورنا ونؤخر سحورنا وأن نجعل يمي أيماننا على شمائلنا في صلاتنا gbogbo àwọn anábì ọlọ́wọ́n ọba tá a bá gbàwẹ̀ àwọn ètò máa ń sínú anábì ló wílẹ̀ o ó lẹ́yìn náà gbogbo àwọn anábì ọlọ́wọ́n ọba tá a bá fẹ́ kírun a máa ń ká ọwọ́ ọ̀tún wa lé ọwọ́ òsì ní àyà wa ni a máa ń ká ọ̀tún ló sì kírun ni kí wọ́n á ní kò sí dọ́kàn mi àwọn bàbá wa mọ́lìkí ni wọ́n mọ̀lìkíyà ni wọ́n ọmọ ìdáwọ́lẹ̀ ni ìyẹn sí kí ni ìyẹn kankan nù wọ́n sọ fún ọ ipé tí annabi sallallahu alaihi wasallam tó bá kírun tán tó bá ṣe assalamu alaikum n kálukú máa ń astagfirullah astagfirullah kìí ṣe kọ́ ń lápapọ̀ astagfirullah mẹ́ta péré allahumma anta salam ọmọ dá tiẹ̀ ṣe ni wọ́n máa ń wí jákè n máa ń wí tiẹ̀ jákè ńgbàgbà n kálukú máa ń wí níwèé sọ́ọ́ di orin wọ́n á sọ fún ọ bẹ́ẹ̀ o sì nínú àwọn onígbà báwo sì máa bá lọ́nu àhá èèyàn ń bẹ nínú wàhálà nù èèyàn ń bẹ nínú wàhálà nù so òun náà ni pé ṣe rírú àsìkò yìí wàláhì kí n orí sí àánú ọlọ́wọ́n ọba tó pọ̀ látara pé kí ni àwọn hadith anabi sallallahu

tó wá ń takú pé àwọn àfa kan òye ṣe bẹ́ẹ̀ wọ́n ní wàdálíkà innama yansha anil irad ẹni pé tí wọ́n fà ní pé àtakò ní ìgúríkò níbi ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní náà lè fífẹ́ sọ pé ọ̀rọ̀ èèyàn nídìí alkùránù àti súnà ni wọ́n ní wa hadha ma waqa min al-kitabi alladhina qala Allahu ọ̀rọ̀ yẹn jọ ọ̀rọ̀ àwọn yahudi àwọn nasara àwọn christian ń tó sí wọn tọ́lọ́run ahbarahum wa ruhbanahum arbaban min dunillah ni wọ́n ti sọ àwọn àfa àwọn dọ́lọ́hún àwọn náà ń legislate ẹ̀sìn fún wọn kì í sàn nábì má àwọn náà ń di sáyẹ̀nsì fún wọn kì í sàn nábì má ẹ̀rí ni gbogbo táwọn ànábì òun rí láyé wọn náà lẹ́mọ̀ rí ní ìsìtẹ́ bá ń sẹ́sìn tẹ́lẹ̀ mi bá dé mọ́tàlá sí báyìí nǹkan pa pa pa pa pa pa kí náà ń jùlẹ̀ ọ̀hún tẹ̀sùbá <laughs> la ilaha illallah káì wàlá eré yóò sì mọ owó tí yẹn bá ń ka àdìsá nẹ́bí sọ̀lọ́ ọ̀sánà àti bí ìṣẹ̀ní ayé àwọn sàhábà nẹ́bí sí rí àti bá àti dà lónìí ẹ kírun ẹ mọ̀ pa pa pa pa níbo lẹ ti rí eléyìí láyé ànẹ́bí sọ̀lọ́ ọ̀sánà kí wọ́n sọ fún yẹn pa nẹ́bí èé sàábẹ́kùn ọ̀fatẹ̀sùbá rí wọ́n sọ yìí fún tó wá ní ìtànẹ́bí ma ń ṣe rèé ọwọ́ ní ma ń ká eré ọwọ́ ní ma ń ká wọ́n sì takú bí tẹ̀síwà ta bá láwọn bàbá wa ha ó ṣe dáa àbí sáwà wọlé ni èyí múra sí i wọ́n lànàbí èsì nǹkan òun sọ pé ń tọ́ bá láwọn bàbá rẹ̀ wàláhì ṣé wá rí àbòsí yẹn níbi ẹ̀sìn láwọn yẹn ti máa ń lo àbòsí àwọn bàbá wa yìí ẹ̀sìn ni o ní ma ń sọ pé sáwọn bàbá yín ní tọ́lẹ̀tì nínú yàrá ó ṣe parú yíhun tí bàbá yín lẹ táìsì àbí ó ṣe pa bọ́tọ̀ táwọn bàbá ń lò ó ṣe pa ti tó pé táìsì lọ́nlẹ̀ lónìí yìí kí ló tó lè fi tẹ̀sùbà táwọn bàbá ń lò kó o lo èyí táìsì gbé wá fún ọ tó ń gbọ́ táwọn èèyàn ń pariwo tọ́ílẹ̀tì nínú yàrá rẹ fún ọ pé àìdíà ah, yìí mọ̀ o ó sì gbá tó wá ń sọ fún ẹ pé ànábì sallallahu alaihi wasallam tó wí fún ọ nìyí in fact mo bá àwọn ọmọ nǹkan sọ̀rọ̀ láàárọ̀ yìí ní school kí ló fà ní pé mo ń kọjá lọ wọ́n ń ṣe kí national anthem wọ́n tó máa ń kà wọn ẹ̀pẹ́lẹ́kì nàìjíríà mí kàn kọjá tèmi lọ ni so wọ́n ní ah. ẹ máa tí ìmọ̀ dúró fún àìpẹ́ ètò nàìjíríà èmi ọmọ dúró fún àìpẹ́ ọlọ́mọ jẹ́ so gbàdú wọ́n kíláàsì wọ́n sọ fáwọn ọmọ yẹn pé ẹwò wàláhì ẹ̀ ní ní excuse lọ́dọ̀ náà ẹ̀yàn ọmọ yìí o torí mo rá àwọn ọmọ kí àwọn ọmọ school àwọn ọmọ student bí wọ́n ṣe ń yọ ọ̀bá ìtàn kí wọ́n ka kíní ẹ̀rá ẹ̀sọ̀ gbogbo sì ń dúró lójú kan náà ní ilé tó òfin ọlọ́run mélòó ní ó mú yín wọ́n sọ mọ́ pé ọlọ́run sọ báyìí mọ́sẹ̀ yìí máa tó sì stop lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ẹ wọ́n bá ti gbọ́ national anthem kọ gan odó síbi tó wà tó ní ọlọ́run jẹ́ kan so báwọn yẹn ṣe yà nìyẹn wọn wá ní ronú yẹn máa dá rẹ ni kí ló yẹ kó fún ọ kó rọrùn kò yẹ kí problem tàwọn bàbá rẹ̀ ó ní ọlá torí problem ilé ò ní ọlá tó fi yí pa ìpasẹ̀ wọn dà gbogbo bọ́n ṣe kọ́lé wọn ó yí gbogbo ẹ̀ padà tán yányán gbogbo tí ń sọ yìí ló ń kálukú ló fi mọ̀ pé à ń tẹ̀rí ara wa jẹ ni a ní ní excuse kankan ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́run ní àwọn yahudi ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min tó bá ti wí fún wọn náà ni wọ́n ń ṣe kódà kọ́ tako ní tí ànẹ́bí sọ ní tí ànẹ́bí wọn gbé wá fún wọn wọ́n gbá tà ànẹ́bí wọn dànù ni tàfà ni wọ́n mọ̀ sí wọ́n ti sọ àfáà yẹn dọ̀ lọ́hùn so kọ́lọ̀ kó ṣàánú fún wa so àwọn tí a ń gbìyànjú láti tẹ̀lé súnà ànẹ́bí wàláì ká múra sí o ká múra sí ká ṣe gẹ́gẹ́ bí ànẹ́bí sọ lọ́sọ̀rọ̀ níbẹ̀ ká ṣe so àwọn tá àti ìmọ̀ ṣe náà ká ìtì múra ká múra so kọ́lọ̀ kọ́ mọ́ jẹ́ kí gbogbo tá à ń gbọ́ yọ ọlọ́mọ kó di ìbálẹ́jọ́ ọbú fún wa سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك Only Assalamu Is good for a Muslim to be rolling up a dosa, especially on the Salat? Naam, kí wọ́n máa kírun, kí wọ́n wá ká sókùtù sókè, sọ̀rí kí wọ́n ká apá ẹ̀wù sókè so kò dáa tí wọ́n bá ń kírun kéèyàn lùzì ṣòkòtò yàn yẹn ni kéèyàn ká lọlẹ̀ kódà kó bá jẹ́ kó bá ń kọjá kókó ẹsẹ̀ náà kò nídìí kó máa ká so ṣé orí irun ló ti fẹ́ gbẹ̀sẹ̀ àmọ́ ńgbà tí tó bá sí lórí irun mọ́ fẹ́ gbẹ̀sẹ̀ so ọ̀rọ̀ ọ̀rọ̀ ń takò lákàyè bí ẹlòmíràn ti máa ń tarẹ̀ yẹ tó bá fẹ́ kírun yọrọ lè mú ìjáàbù tó bá ti kírun tán ojú ìjáàbù lẹ̀ mọ̀rẹ́ ní mọ̀rẹ́ ọmọ kan jọ kan ìjáàbù láńlá ni inú bá yóò sì rọra rólu tó bá ní kó bá fẹ́ yóò sì gbé wọ̀ so bí báyà yóò tún ká yóò tún ká yóò tún wẹ̀ ah mo á pè pé kí ló dé wọ́n á ah wọ́n ní ìrìn nínú ìrìn tí wọ́n bá ti lo ìjáàbù ni ah so but ó wá tẹ ọlọ́run kọ́ mọ́ sẹ́lọ̀ ìrún nìkan lọ́kàn fẹ́ kọ́ lọ́n gbà kí ẹsẹ̀ rẹ kọ́ mọ́ continue tó bá ti tó bá ti di kú lérí ìrùn so bẹ́ẹ̀ pé yàn ń tan ara yàn jẹ ni so òun náà ni pé sokoto kí wọ́n máa ka so ń bẹnu hadith anabi nabi ni pé kí wọ́n máa wàlá na kófa aṣáára wàlá asauba anabi ni wọ́n ní ká máa ka irun irun gan kí wọ́n máa lọ tí wọ́n bá ń kírun kí wọ́n máa lọ kí wọ́n filẹ̀ wọ́n bá ṣe wà so lẹ́yìn aṣọ́yàn kí wọ́n na kí wọ́n filẹ̀ wọ́n bá ṣe wà kí wọ́n máa kàkó but kì í ṣe pé fólù náà ní kẹ́ mọ́ fly o.

ibi tí wọ́n ká sókè wọn ibi tí wọ́n tẹ́ sí inú níbi apá ìwò náà kó o tú kẹ́ni kí ló dé kó ní àwọn náà ti ká kò ní abẹ́ni tó bá tún rọ sọ́wọ́sọ kò tó tọ́nà ọ̀pù náà kó tú tọ́nà ọ̀pù rẹ̀ náà nǹkan ti rán ti rán ọ̀rẹ́dì kò nídìí so wallahu a'lam. wọ́n lè salamu alaykum salam. wa alaykum salam. is hadith that say we should be reciting say is not sahih.

How can we pray for a dead person? ẹni tó bá kú sí ẹ̀fẹ́ sàdúrà fún Allahumma rahimuhu Allahumma ighfir lahu Allahumma rahimuhu Allahumma ighfir lahu Allahumma afihi so gbúdú àwọn àdúrà báyìí náà lèyàn lè ṣe fún ṣùgbọ́n ọlọ́run foríjì ọlọ́run yọ́nú sí ọlọ́run ẹ̀bá wa ṣàbójúkú fún so ọlọ́run ṣe àgbéga fún ẹ̀pẹ́ àlùjẹ́ náà lọ́ba wà ṣe ọlọ́run tó wáyé pé ibi tó wáyé àyè kẹ́ni ṣàlékún kẹta pé àyè yaba ni ọlọ́run ṣe àforíjì fún ògúrú àwọn àdúrà báyìí náà lè yọ ọmọ náà lè yọ ṣùgbọ́n níbẹ̀ nínú àdúrà tá a máa ń ṣe nínú tá ń kírun fún òkú wallahu a'lam. naam. ẹ máa nìṣó ẹ̀ka mi ẹ̀ka mi ẹ jọ̀ọ́ tí ìwà gba owó interest ní bank ẹ jọ̀ọ́ tí ẹ lè bu iṣẹ́ ẹ lè bu bu òbí yẹn àbí àbá yẹn àbí àbúrò yẹn àbí yẹn lè fi ra nǹkan fún wọn àsàlámù owó ìjọba jẹjẹ ẹ fún wọn. Ah, owó interest báyà interest bá lé wọ́n á fi hàn àbá kó fún àbá kó. mi ò understand the question yẹn. Yeah sí pé owó tó lé báńkì kí wọ́n ní pé òun fi ra nǹkan fún ọ̀kẹ́ nítorí wọ́n bóyá tẹ́ni ẹfẹ́ bèèrè òun ní pé tó ní owó ní bank tó yẹn wá yìí di interest àwọn conventional bank yẹn so tí ó clear pé rè bá ní tọ̀ irú tẹ́ni yẹn lè ṣe tó bá gba owó rẹ̀ òun náà ni pé kó fi ṣe nǹkan irú tó bá fi ra nǹkan fáwọn òbí rẹ̀ kò sí aburú ń bẹ̀ẹ́ so ohun táwọn bá kàn wí ni pé kọ́mọ̀ràn kan ládàlérí ẹ̀ so gbogbo yẹn náà láti fi ṣọ́n lára fún rìbá ni so wallahu a'lam. orílẹ̀ òye assalamu alaikum tó lọ kẹ́sùn irú àdúrà wo ni ẹni tí bá ń wá ọmọ àti pé ṣé ẹlòmíì lè bá èèyàn ṣe àti pé irú àwọn àkókò mo lúgà tí yẹn lè máa ṣe. ní kìnnì. ní máa wá ọmọ. na kí ẹni tí ó ń wá ọmọ kí ni yóò ṣe àwọn ìgbésẹ̀ tó yẹ kó ṣe kó lọ sí hospital so kí wọ́n ṣògbó tó wáyé kí wọ́n ṣe lẹ́yìn náà kó sì máa fi àdúrà kó máa fi gba nídìí àdúrà yẹn kò wá sígbà tí yìí ò lè ṣe pàtàkì jùlọ ní àwọn àsìkò tí anabi sallallahu alaihi tí ó jí pé ìwà pé àsìkò tọ́lọ̀ máa ń gbàdúrà ni bóyá nígbà tí yẹn bá wà lórí ìforíkalẹ̀ níbi gbogbo òun kí wọ́n máa bẹ ọlọ́run ọba ìgbà tí bá jí lóru kí wọ́n máa bẹ ọlọ́run ọba so lẹ́yìn náà kẹ́ni yẹn kó máa bẹ ọlọ́run pé kó fún un ní tí ó jẹ alálùbáríkà ni o tí ó jẹ ọmọ rẹ ni o so lẹ́yìn náà kó sì máa fi kún pé tó bá yẹ pé yọba lóore fún un láyé kọ́lọ̀ kó fún un mọ́ kí ọmọ ní sá fún mi lọ́mọ kọ́lá bí ọba ní àìrọ́ o bẹ́yìn ò bímọ yíò túmọ̀ sí pé yàn ráyé wá o Aisha radiyallahu anha ọlọ́run fẹ́ràn rẹ̀ kò bímọ o Anabi Isa kò lọ́mọ o Anabi Yahya kò lọ́mọ o so anabi sallallahu alaihi wasallam tó ń gan tiẹ̀ tó ń bímọ gbogbo ọmọ rẹ̀ ló kú lójú ayé rẹ̀ ọ̀kan péré ló kú o so yóò túmọ̀ sí pé emi ò tí wàá wàá rí kánjọ́ kan rí pé Aisha wàá jò pé wọ́n ń runú pé àbímọ àbímọ so kí ni ọmọ fitina fìtínà bára rẹ̀ nítorí àìsọ́mọ o oore náà oore kan nínú àwọn oore tó lọ́ọ́ máa ṣe fún yàn náà lọ́ọ́ máa wọ́n bá sì ṣe fún ọ tọ̀ omi rẹ̀ mí ọlọ́wọ́n bá ṣe fún ọ náà ṣe fún ọ ọlọ́run kó kó ṣàánú fún wa náà wọ́n lọ́ wà áyà. olúwa yìí asalaamu alaykum ọlọ́kọ̀ọ́ àṣàlàyé ayà yìí ọ̀pọ̀lọpọ̀ ádámù ìwọ́pì yìí kẹlẹ́mẹ́tì fataba alayhi ìnáwó ìnáwó àtọ̀gbáwò rahim ẹlẹ́kùn kí ni ọlọ́run gbà ìlú pẹ̀lú kẹlẹ́mẹ́tì àti pé kí ni àwọn gbólóhùn tí àwọn ọmọdé so àyà yẹn clear nínú tẹ́bá lọ́wọ́ tafsiri àyà yìí pàtàkì lọ́wọ́ tafsiri ibn kathir so sọ pé anabi sọ pé gbólóhùn tó wí wọn ni pé rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin so ntí ntó wí náà nìyẹn so gbólóhùn tọ́lọ́wọ́ bá fi sí lẹ́nu tó sì wí náà tọ́lọ́wọ́ foríjì hadith kan wá ń bẹ tó yẹ pé ni wọ́n gbélẹ̀ hún ni sòtán ni pé kẹlìmáàtì tí ọlọ́run bá sọ ni pé n tó wí ni pé ọlọ́run mo fà nábì bí ọ́ gbà nábì ádámọ̀ ni ọlọ́run mo fà nábì bí ọ́ àdéṣì rọ́yányán àdéṣì mọ̀ọ́dọ́ ni so n tó wí náà nìyẹn rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lakunanna kálọ̀ ibnu kathir á rí àyà àdéṣì wọ́n ń sọ yìí bẹ́ẹ̀ so wallahu a'lam. olùwàlẹ́ كل يسفر وأدركته الصلاة في أثناء السفر ولم يصلح حتى قدم إلى بيته ويبقى وقت هذا آخر الصلاة أيقسم أم لا؟ ẹni tó bá wà ní onírìn àjò náà ni wọ́n ń béèrè nígbé tí ìrun wá ka mọ́ onírìn àjò ṣùgbọ́n alápèjúwe nìsín èèyàn ń bọ̀ wá láti Èkó ó ti wá gbéra láti bí aago ká ní ọgbẹ́rẹ́ alágbó méjìlá sẹ̀gbásíkò ayé làwọn ti tò ó ti wá mìn pé wọ́n lọ lè ṣe jámù bóyá tí mọ́tò bá dúró ní ọ̀nà mọ́tò wá dúró má so mọ́tò yẹn ò dúró tó fi wá wọlé ìgbà tí ó wọlé yìí wọlé yìí nìkan bí four thirty ṣe pé àsìkò zuru ti lọ àsìkò asiri sí wa sùúrù ẹni yẹn yóò ṣe yóò kí zuru kọ́sùrán yóò di zuru yóò di méjì ní òkè tó bá ti délé tánà méjì ní òkì torí àsìkò yẹn ti bá lórí ìrìn àjò àmọ́ ti àlásàrì tásìkò rẹ̀ wà yẹn mẹ́rin náà ní òkì padà tí ó ti lọ so wallahu a'lam ẹ dákun ẹni tó béèrè ìbéèrè yìí kò clear ó ti kò clear dẹ́nlẹ́yìn náà ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu òpòrò èèyàn ẹ̀wọ̀n á bì mí náà. السلام عليكم ورحمة الله ويعني هل يوجسني كن بون تين ونصف سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك